من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك fún ọlọ́wọ́ bá eléyìí tí ó tún fi àádó rẹ̀ tó fi dá a padà síjòkó àyè lẹ́nu ọjọ́ kejìdínlógún nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjìdínlógójì ìṣèjọ́ tánú sọ̀tàn láǹtó. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليه تزواجه لأنه تفسير سورة آل عمران آية تعديل قلنا دي آية أوتار كان níbi tí àṣẹ ọlọ́run ti wá àṣẹ nípa ìdìde sí ìpèpè lọ sójú ọ̀dọ̀ ọlọ́run. ọlọ́run bá wá ń sọ nínú àyà yìí pé wọ́n lè fẹ́ kó ní kó kó má tó yẹ ní ọ̀hún náà ilá lùkọ́ yìí rí wáyà òun nàbí màrún. wọ́n ń sọ nínú ọlọ́run ní kó wà nínú yín ó mọ̀ tún ìjọkan ìjọkan ó sì rí pé ìjọ yìí متصفة للقيام أمر الله في الدعوة إلى الخير تسيبي سجو إمام آسي وادي بسي آسي أولو لا تبعبك لو تبيريري والأمر بالمعروف والنهي عن المنكر أمة يدعون إلى الخير إذا ما ما في تبيريري ويأمرون بالمعروف tí ó tún máa pàṣẹ dáadáa wọ́n tún máa wá kọ̀ nípa nǹkan tó kẹ́kọ̀ọ́ wa ulaika humul muflihun. àwọn èèyàn ni wọ́n jèrè خالد أفراد ضحاك هم خصة خصة الصحابة وخصة الرواة يعني المجاهدين والعلماء قد أعطاها الحاج رحمه الله صنع أقول تفسيري wọ́n ní àwọn ẹni yìí tí wọ́n ń ṣiṣẹ́ yìí tí wọ́n jẹ́ ẹni tó jèrè ẹ látàyẹ rí àwọn sábẹ́ni ní ìdásàlẹ́sà àwọn tí wọ́n ń wa hadithi ni. wọn làwọn lè pè wọn àlùfíjẹ ìdí àwọn tó jagun tó jọ ọdọ ọlọ ẹsàwọn olùwọ. والمقصود من هذه الآية أن تكون فرقة من الأمة متصدية متصدية لهذا الشأن. لو ده بلغوا آية òun náà ní ká rí kọ̀ọ̀kan ha àǹtẹ̀kùn náà fún ìfọ̀tòkúta fún díyàtọ̀ àyẹ̀wò. bóta sọ́díyà kárí ìkọ̀kẹ́ lórí pé wọ́n máa máa kà yá dà iṣẹ́ yìí ni wọ́n máa ṣe nínú àlè ọmọ yìí. وإن كان ذلك واجبا على كل فرد من من من الأمة بحسبه. kájú ẹ̀ ní kájú ẹ̀ sọ wípé ìpèpè sójú ọ̀lẹ́ ọlọ́run dandan ló jẹ́ fẹ́ẹ́ dé kọ̀ọ̀kan nínú alẹ́ ọgbọ̀n yìí bí kálukú bá ti lágbára kálukú máa máa ṣe bó ṣe mọ́ ni kálukú á ṣe bó ṣe mọ́ ni kó ló ń bí hasabi gbàgbára yẹn bá ṣe tó ní òtún ẹ̀rọ bẹ́ẹ̀ ni lọ bá wọn síbẹ̀. sobi kálukú bá ṣe mọ́ ló ti máa fi kiri o ní àsìkò pẹ̀tù. tòbí kálukú máa ṣe mọ òun ni ó ti pèpè lè. ẹni tó bá yà fa la á pèpè pẹ̀lú ọba àgùntì mẹ́lọ́nà rẹ̀. ẹni tó bá yà fa kéke òun ni ó pẹ̀lú ọba àti mẹ́lọ́nà rẹ̀. ó lò ó fi bí kálukú bá ti di pamọ́ ni yìí ṣe pé a máa sọ yìí pé àánú ti gbà bọ́ ká tó di àfáàdé ńlá fásitì ìgbó lè fi dáwà ẹ̀rí kọ́ wà pé bá lè wà á dé pẹ̀lú àyà ẹ̀mú ẹ̀mú ọ̀rọ̀ títí bu àwọn èèyàn nípa àbí kó dàbí òsì jáyà lọ kálukú máa ṣe bọ́ bá ṣe lágbára yìí ìyẹn máa máa kílẹ̀ àtiwárí pé ìjọ kẹta wí yẹn afẹ́káwọn ẹ̀kẹ́ máa ti sẹ́yìn káàtì ẹ̀dí tẹ́tẹ́ bẹ́ẹ̀ lọ́jẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan kó sebú bá ti mọ láti pàkíyèsí àwọn èèyàn. òun ẹni hadithi rosari lùsàárì lọ́tí ẹni wọn lọ fi eré ìsìn àbí ìfọ̀rẹ́rọ́ rọ́dí ọlọ́ọ̀tà láàbì. قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده wọn lọ sí ọlọ́run sọlọ àtàlà sọ pé ẹni yòówù tó bá rí ewu tó kàn kọ nínú yìí kálí ẹyẹ rú nìyẹn kọyà fọwọ́ ẹ̀yìn kò ìchéjì ẹgbẹ lọ́wọ́ ẹ yàrá rúkìá yìí yàrá ìlíya rọ́à àlàìlíya òun ikú dẹ̀ mímọ̀ yẹn dá lójú pé ó kárò. ìṣe pé èèyàn lọ ìṣẹ́sẹ̀ sára mú èèyàn lọ gbé lára mú fáwọn èèyàn ẹni yẹn má bọ̀ dájú pé kí ni ìyàrá ìwò tọ́kẹ́kọ̀ọ́ yìí kó chéjì ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀. fàyín lọ́bì ìsàdá tí ò bá wà lágbára ọ̀làhùn rẹ̀. fàyín lọ́bì ìsàdá tọ́wọ́ àti adigun ẹni yóò tún lágbára ọlọ́kẹ́ rẹ̀ ló gbogbo ẹ̀. ìgbàgbọ́ tó lẹ jù nìyẹn síbẹ̀ ìgbà wà lórí. tọ́lá ló sọ̀tà láwùjọ yìí pé kò tún sí ohun tó bọ bíi habatu kárìdánì yàrá ni èkùkù àgbàdo tí máa ń fẹ́ kìyàn nínú gbàgbọ́ ọmọ fẹ́ni tí ọba tó lè kọ́ mú kárùn pẹ̀lẹ́ bí ẹ gbàgbọ́ tẹ́ni yẹ tó ní ó lẹ títí ó kéré títí ju ìkùkù àgbàdo tó ń fi wọ́n gbọ́ dànù yẹn lọ. ẹ̀rí wọ́n ti wọ́n wọ hadithi wípé ìkárùn ló kú kárùn àbí tẹ̀gìyẹ́rù lóko ìjàrò bìlíẹ̀ ni. àrídùn àwọn ọ̀kẹ́ tí wọ́n sọ fọ́ wa aláṣẹ ìdíyẹ wa ìfọwọ́yí ń kárù fọwọ́ aláṣẹ lọ́wọ́ kọ́ wa pè ọ̀nà ìfọwọ́yí ń kárù fi ọwọ́ àwọn àfáàdìyẹ wa ìwà fi ọkàn kéjì mú káwọn ìwúkọ́ kẹ́kọ̀ọ́ tí yẹn wà lọ́wọ́ gbogbo àwọn èèyàn káàkiri tí yẹ sáfà àti wọ́n yẹ àwọn olùmọ̀ kọ́kọ́ jó yé wa yí pé kò rí bẹ́ẹ̀ o. kódà gbogbo èyí mú gáàrú mẹ́tẹ̀ẹ̀ta yìí ó pọ́ sí kárí lára ẹnìkan kò ṣe mẹ́tẹ̀ẹ̀ta. ìpè a máa gbóyè yé nu ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí ọlọ́run sọ nípa àwọn obìnrin tí wọ́n fẹ́ máa jáde kó lu tẹ̀ láti ọkọ̀ wọ. ọlọ́run ní wọn láti takọ̀ fún ẹnu ṣúùsà hòn. àwọn obìnrin tẹ́ ẹ bá ń páyà tí wọ́n fẹ́ jáde kó lu tẹ̀ láti ẹ̀yìn. fáìlú hón ẹ̀sìn wà. ìmọ̀lẹ́ wà tí ó ti àlẹ́ ìsàfihàn lìsàn ní bá ti di ahọ́n. wọ̀hùn náà ká kọ̀dí kọ́ بتغيير المنكر الذي رآه في زوجته باللسان هل قلت لها هنا ọkọdẹ ẹni gbọ́dọ̀ àwọn ẹni yòókù nípa àfáàní kẹ́ni ọ̀jẹ́ ọlọ́wọ́ á ní bí ọba gbọ́ngbọ́ wà jòrò òun ná ẹlẹ́mọ́dé ọ̀jẹ́ ẹ̀yẹ̀ wọ́n lódì ní kó sun wọ́n ẹ bá sun bìkan náà wọ̀ ọ̀rọ̀ yìí kò ń kárù lóbìnrin yẹn lè ṣùgbọ́n kí la fi ṣe ń ti fún kárù yẹn ìdẹ́mọ́ bílkọ̀lì òun sọrí bẹ́ẹ̀ ni yẹn sùn lẹ́lẹ̀ ta ló délé yọ àrìmọ̀ kan náà lòdì wọ́n fi ẹ̀fẹ́ adìrí ta hán adìrí tàn kẹ̀ lọ́dọ̀ ọkọ. báṣẹ náà lọ sí wàá lórí ìbò òhun náà ẹ lò wọ́n ní wàá bá mímọ́. àlẹ́ sá. وتغيير المنكر باليد ṣùgbọ́n wọn lọ́kọ́ tó fi ṣéǹjì mú kàrú yẹn nígbà tó bẹ̀rẹ̀ yẹn kàn sí ọ̀gọ́ wàhálà rọ́ṣọ́n àlàmọ̀ ọ̀sàmọ̀ هذه التغييرات بين الأنصار المذكورين eléyà máa jẹ́ ìṣesí ọ̀rọ̀ padà fún àwọn ẹni tí wọ́n lọ pé ọ̀rọ̀ bẹ̀gì ìrù yẹ fún àwọn tá a kálẹ̀ rẹ̀ ìgbé tó bá yẹ kó wọ́ aláǹsẹ̀ nìyẹn tó bá yẹ kó wọ́ àfa nìyẹn tó bá yẹ kó kẹ́ àwọn èèyàn lásán nìyẹn àyàlí pé yẹn kankan mẹ́tẹ̀ẹ̀ta lè rí lára rẹ̀ òun náà lọ́kọ̀ ìyàwó. èmi náà lọ ṣẹlẹ̀ nípa bàbá lọ́mọ. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ti táwọn ọmọ yìí bá jọ ọdún méje kí ló ní kẹrin sí o ẹ pa wọn láṣẹ kí wọn lọ kí o nígbà tó wà lọ́dún méje tó ọba wa ṣe lọ́dún méje ẹ lù ọ sálàṣẹ lọ́mọdù <laughs> àtẹnudẹ fagbọ ìtẹwọ wa ilé sáà ẹ láhọrì ọdún là ká lọ mọ́sálásí ìrìnàjò alọ kírun ọyá sálùwàlá ó fi hàn yí pé ìṣe pálásì ẹ̀sìn kan láti ẹ̀sìn tó bá jẹ́ ti gbogbogbò tó ṣe pé ìbáwí tó lè lágbára adọ́dọ̀ aláṣẹ. wẹ́ẹ̀ bí irú ẹ̀mí tó pẹ̀ mí a kò gbọ́dọ̀ páàdì. ilá àǹtọ̀rí kí ni ó mọ̀rọ̀ àfi nípasẹ̀ àwọn aláṣẹ torí tẹ́nìkẹ́ bá pa yẹn ní ìsìn náà pa á di táwọn ẹbí ìṣèjọba lé wa lórí ni wọ́n fi gbá yẹn mú kódà àwọn òní sọ yìí fẹ́ fẹ́ni lọ́ pa yẹn lọ mọ́kànlẹ́ ilé pa yẹn lásán ni. irú àwọn mú-kẹ́rù yìí dáàbọ̀wọ́ yìí yẹn lọ́wọ́ bá darí ẹ̀ sọ́dọ̀ aláṣẹ àgbọ̀dọ̀ sí mùnẹ́sà aláṣẹ lórí ẹ̀. ògbòrò àwọn àhàdì tó máa wáyé pé mọ̀ mẹ́tẹ́lẹ́dínlẹ̀ fẹ́ kẹ̀sì tó bá jẹ́jì ẹ̀sìn rẹ̀ pa ìyẹ̀gbọ́dọ̀ rẹ̀ nìkan ní sì mùsùlùmí ti tẹ́lẹ̀ ọba lòun ti kọrin yó ọwọ́ àdì kàlàs ẹ lọ bá bá dàbí wa ọ̀wá lọ bẹ́ orí rẹ̀ tí ẹ bá tẹ òyìn ọ̀tí ẹ tán lábẹ́ ìjọba tá a wà yìí èyí ọ̀kẹ́ bá bálà àbùkù tó ń dípọ̀ tọ́ba dọ́dọ̀ àwọn àfa àwọn afọ́ ọ̀gá bí òsì àdìsí yìí lò àǹtà lẹ́sẹ̀ ní àmì rè kọ̀lá sábì masóòlì àbdálì kó o kó o gbèsè léyà fún ẹ ìwọ náà wà fẹ́ ẹ wí àbọ̀mọ ẹ lọ fẹ́ bá wí kódà bọ́mọ yẹn ṣe jẹ ìyàwó yẹn ṣe jẹ bọ́ọ̀ bá pa ọ̀dá rẹ̀ torí ìjọba sọ pé ọgbọ ẹ ọgbọ òun ni àtiwọ́jọ torí eléyìí a máa darí ẹ sọ́dọ̀ àwọn aláṣẹ káwọn yìí náà á sọ àwọn ọ ẹgbẹ́ ìbá àfáàlì ọ̀tẹ̀lẹ̀ yìí tó irọ́ ni ó wọ́n fi sẹ́nu pàṣípàṣí sáwọn aláṣẹ wá jìyà wá jíwé yàwọ̀ tí ọba lágbára wọn nígbà tá a lè fọwọ́ sẹ já fáwọn sọ ó ní láríwọ̀ bí ìsàlásẹ kọ bí irú aláṣẹ tó fáwọn sọ wà bọ́ sí kọ̀rọ̀ ọlọ́run fún kọ̀rọ̀ tọ́ba gbọ́ alhamdulilayi tí ọba gbọ́ kọ̀gbọ́n lẹ́nu yẹn ọ̀gbọ́n ọ̀bọ́dè òun ìbò ayé mú kárùn pẹ̀lú kiri o ajálùbọ́kẹ́ ló kù dé yìí ló ní ọba fẹ́ kábù. nípa bẹ́ẹ̀ kí ni wàá jẹ́ mú kárùn kí ni jẹ́ màrú. àlùmọ́ kárùn bọ́ àǹkárá kù sálẹ̀. èwo tí sẹ́ni àbá ta kù òun ló gbé mú kárùn torí o ẹ máa bá wo ìná fún sàrùmárì adámọ̀ ẹ̀rọ yóò ti bàjẹ́ orí sí bukam kẹwàá ní bukam ẹ yọ sí bukam ní lọ́dọ̀ ọ̀tẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀tẹ̀ mi ìsìn bukam bẹ́ẹ̀ ló ti máa kílẹ̀ àti wáyé pé ìhun tí sẹ́rí abá pọ̀ ìhun ní bukam lọ́dọ̀ ẹlòmí ìfàjì àti ìdọ́lá ẹ̀rí ìfàjì lọ́jọ́ lọ́dọ̀ ẹlòmí. ṣíṣe ní àdìyẹ tẹ̀ pé ní múnkàrù múnkàrù ni. alùpàrọ̀ wo òun ti ṣe ní abápè ní dáadáa dáadáa náà nìyẹn. torí nǹkan nǹkan mi nǹkan tó yẹ ti pè ní dáadáa èyí ṣe dáadáa lọ́dọ̀ ẹlòmí. معروف ولكن إعفاء اللحية هي في رجالة شريعة لو في دادا لو دادا لو اللي جابون كام كلا ما وفي أسئلة لا وهكذا بوادو سماوية ولا يلونيات إمام أحمد رحمه الله ọgbẹ́ gbà wá látọ̀dọ̀ ọ̀sọ̀dé ìtàbí ìlú yàrá rẹ̀. Rádájú àdébí sọ́lọ́ lọ́wọ́ àtúnlá tó sọ pé bọ́fẹ́ ní tẹ́bí ìjà àdébí bẹ́ lọ́wọ́ rẹ̀ búra. Ẹ gbọ́dọ̀ máa pàṣẹ dáadáa o. Ẹ sì gbọ́dọ̀ máa kọ̀ nǹkan tó kẹ́kọ̀ọ́ o. Bẹ́ẹ̀ni, bíbẹ̀ kan kò ní pẹ́ kò ní jì kọlọ́wọ́ sì máa sẹ́ǹdì àtọ̀dọ́ rẹ̀ sí i. láyé sì wá padà sí ọlọ́run ọlọ́run wà ní dáhùn. nínú ohun tẹ́sí máa fi dọ́gba ni ká má máa wò bàjẹ́ ńlẹ̀ kí wọ́n máa lọ. nínú ohun tẹ́sí máa fi dọ́gba ni ká má rí dáadáa ńlẹ̀ káwọn èèyàn pa á sí ká má wọ́ rẹ̀ ká má lè sọ pé dáadáa ni ẹ má sì ṣe é ẹ̀rí hadithi imọ́bùsùn sọ pé hadithi hasan ni àwọn hadithi ní báàbù yìí pọ̀ òyìnbó àgbàlá máa mú wá nínú ọba ya. àyà tó tẹ̀lé ọlọ́run sọ pé wàlá tẹ̀kúnú kálẹ́dì ìdẹ́sáfà rọ̀ fún ọ. ọlọ́wọ́ bá ní wọ̀lá kákúrú kálẹ́bí iná sábà rọ́kú. ọlọ́run ní ẹ má dàbí àwọn ẹni tó kú yẹ́lẹyẹ̀lẹ tí wọ́n sì yàpọ̀ ẹnu lẹ́yìn ìgbà tí ìtọ́ka ti wá bá wọ áyà yìí ọlọ́run bá ń kọ́ ọ fún àlẹ́ ọmọ yìí sí pé kí wọ́n má dà gẹ́gẹ́ bí àlẹ́ ọmọ mi lọ rí àwọn ìjọ tó ti lọ nípa tí wọ́n ti pín kélekèle nípa tí wọ́n ti yapa àti bí wọ́n ti pa ìpaniláṣẹ dáadáa sí i àti bí wọ́n ti máa kọ́ nípa ẹ̀dá lẹ́yìn tí àwíjà ní ti wà fún wọn. الإمام أحمد رحمه الله تعالى وقبل دواء لا تدع بعامر عبد الله بن لحي عبد الله بن لحي يعني وزوجتنا حجاجنا حجاجنا مع معاوية بن أبي سفيان أنت حج كلو معاوية وأبي سفيان فلما قدمنا مكة أتى مكة قام حين صلى الزور ودوني ما كان يلادا فقال أو أدرائك أنا رجل جل صلى الله عليه وسلم أدرائك إن هذا الكتابين افترقوا في دينهم على على اثنتين وسبعين ملة. قل ذلك أو نوتي سيرة بجيش أو بكتابيا bí àwọn Yẹhudi àtàwọn ọkùnrin yó wọ́n bá pé tó ẹ̀sìn wọn sí seventy two ìlànà ẹ̀sìn. وإن هذه الأمة ستفترق على ثلاث وسبعين ملة. النبي صلى الله عليه وسلم ولا ضريبة ولا لأمة àwọn náà sì máa pín sí seventy three nílànà ẹ̀sìn ni wọ́n pín sí. yẹ́nì pé ìfẹ́ ní ojú rẹ̀ seventy alùpùpù sálá ní sẹ́ni gbogbo ẹ̀ pátá iná ni wọ́n wà ó abẹ́yọkàn ẹ̀yọkàn ẹ̀ náà ni jàmbá. jàmbá alùpùpù sálá ń sàlàyé jàmbá ìjàmbá òun làwọn tó kọ́ wà lórí ohun tẹ́mi àtẹ́bí wà lórí ẹ̀ àtàwọn sàbẹ̀bí jàmbá àjẹ. kí ni pé kọ́ ló rẹ sínú ẹgbẹ́ àmì sí kan gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ dẹrẹ̀dẹ́ ni wọ́n ń ṣe káàkiri láwùjọ àtòlí sí sọ̀tì àtòlí tẹ́pọ̀t alùpùpù rẹ̀ nínú ẹgbẹ́ rẹ̀ àdùnkà ọ̀ tani ẹgbẹ́ àdìdì kẹlẹ̀ ń ṣe àwọn ẹgbẹ́ alùsùnà ẹgbẹ́ wọlé ẹgbẹ́ alùsùnà ó gbẹ́ òjá gbọ́rọ̀ ìkúwé ìkúwé ẹgbẹ́ alùsùnà bò mùsùlùmí parapọ̀ lọ́wà jamaa àwọn sọlá ń sàlàyé ẹgbẹ́ àwọn ẹlẹ́kọ́ ti kọ́ wà lórí mo tẹ́bi àdéhùn sọ̀tàn lá wà lórí ẹ̀ àtàwọn sábẹ jàmbá àdé gẹ́gẹ́ bí abdullahi bin sọmọdé rọjò aláwọ tààrà àgbà ọdẹ ẹsẹ sàlàyé bí alẹ jàmbá àyà máa wà kápọlì xaqọ wàlẹ ògùn náà wà fẹ òdíjẹ jàmbá òtọ́ bá ṣe déédéé òtítọ́ ni kódà bó ṣe wọ̀ ẹlòmíì náà ti lọ wà nínú ẹgbẹ́ àlùsí yẹn subhanallah kẹ́ni gbà tó ń bá níyàwó ta ló wọ́n pè ìwọ kó jẹ káàdì ó ní báwọn èèyàn jẹ òṣìṣẹ́ báwọn ọjà wọ́n rí bí wọ́n ti kú bẹ̀ rárá ìdó ba lọ́mọ tó wọ́ òkú ìdó pẹ̀lú bí ìdẹ́lẹ́gbẹ́ ayé nìyẹn ẹ̀rí jàmbá àwọn onímùsùlùmí parapọ̀ pẹ̀lú pé àmà rẹ tó ṣe é da láàrin wa àmà rẹ tí ò ṣe é da mùsùlùmí parapọ̀ ìfẹ́ sọ pé jàmbá àbáyé bí wọ́n ti wá gbòòrò káàkiri òní ti sàn òní tẹ́ pọ́s gbogbo àwọn ẹgbẹ́ ayé rẹ̀ dẹ́rẹ́dẹ́rẹ́ àníbi ẹ̀ mùsùlùmí mùsùlùmí ni wá ìjàmbá máa ń sùn mùsùlùmí mùsùlùmí parapọ̀ a máa rẹ ni tí wọ́n máa fi da láàrin wa á lẹ tó kù díẹ̀ kàtó bí wọ́n lùmí tí wọ́n máa fárúgbọ̀ mùsùlùmí wá ni èyí tí wọn máa fi kòkòtò wálẹ̀ ní wa ni báwo kí àwa nìkan làwa dá wà á máa kó sínú àbáyá áwé láwà ní ìta àlà dárúkọ sí ilé wa ní kéde. ń sọ àwọn bíi tí o ti jọ dẹ́sì sáré sọ sálá sọ pé wọ́n yé ṣèjọ owó ni láàkọ̀sọ́ bẹ́ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ ni dínkù ọmọdé wọ́n ń ṣèyàwó wọ́n yà wọ́n fàkàbà fẹ́ máa lọ fẹ́ hà wọ́n fẹ́ máa fún ní èkó ìṣọ́ ọlọ́wọ́ ẹ má ti bẹ́ẹ̀ bí màá ti fi ọlọ́wọ́ àgbẹ̀ jíṣẹ́ rẹ̀ fa. <laughs> ọtí ọ̀dà ají kọ́ ní ìyẹ̀kù ṣùgbọ́n ìyẹ̀ òfin káàtó pẹ́ ní ìyẹ̀kù kì í ṣe mùsùlùmí mọ́. wà mí lẹ́nu jàmbá dákẹ́ á máa sọ fún bí ọtí tó máa wù yín máa léwu kó bá ti bẹ́ẹ̀ jáde láyé àlùkáwà ní wà fún ẹ lọ́dọ̀ ọlọ́run pé wàá kú òróró ara àwọn tó bá wọlé tí wọ́n bá ń sun àwọn tó wọlé láì òróró tó ń tẹ̀ lára wọn ìwọ́n máa fà á mọ̀ adéèdè bíi tó wà sí ẹsẹ̀ wà lágbára ìgbà àwọn obìnrin tí wọ́n ti afẹ́wó gbogbo àtọ̀káwé yẹn yọ sí wọn lára tí kò sùn ká ìwọ́n lọ́ máa kú lórí gbogbo tí láyé ìyá òfin kò lẹ̀ kò lẹ̀ fẹ́ kálá láyé sábẹ́ mùsùlùmí. lọ́kùnrin bá ti dé kírun di sì ní ímọ́ọ̀nì kọ̀sẹ́bọ̀. sọ̀jàmá mùsùlùmí parapọ̀ ní jẹ́bẹ̀ kì í sẹ́gbẹ́gbẹ́ kì í ṣèjọ. ìyẹn òjò wá pé kí ọpọlọ ẹlò bíi tó tó wá dà lẹ́yìn ìgbà yẹn. sáré tó ti ní ká máa ń bí lọ́ọ̀gì fún jàmá kẹ. ọ̀wá nílé ìtọ́lẹ̀ lọ́dọ̀ àwọn àdùsùn lẹ̀ tó wà tó ẹ̀. ọwọ́ àwọn máa yóò tún máa yẹn tí ẹ ti bàjẹ́ pápátá. sáré kí ló dé kí wọ́n bá kọ̀ bí kẹ́mọ̀ bí nì títí ẹ̀yẹ ló bàjẹ́ yẹn yẹn. ìmọ̀mù ahmed rahimahullahu ta'ala ó lè sọ wá lọ fún òun sọ pé kúránì ẹ̀dá ni òun ò ní òun ò ní sọ pé kí n sẹ̀dá kó gbídí àjò ibi tọ́padà lọ sọ pé ni nínú kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ òtún sí ẹlòmíràn nígbà wọn sọ pé mùsùlùmí parapọ̀ wọn bá ní yóò ní bẹ́ẹ̀ nìkan ṣe títí bá ti lọ sí bíbá yìí tuntun lọ bí aṣọ àtúnṣe òsì má bàa fi fẹ́ jẹ́ títí ibi ẹ lọ́ta jù tí ẹ ta pápá ta jù ọ̀rọ̀ rẹ̀ ò fẹ́ wàá di kúkú rárá. àwọn ẹ̀kọ́ àdúrà tó ní pé wò ó níwèé wò ó níwèé tí wọ́n ti kọ rẹ́jísà tí wọ́n kọ́ ọkọ̀ yẹn sí. àwọn tó bá tó ní ní kíkà mọ̀ ọ́ mọ̀ ọ́ ẹni ọlẹ yóò lẹlẹ ibi ṣùgbọ́n o tó ń sọ ọkẹ tí ọba abalẹ gbé kò sí rẹjísà kò sí kẹkẹ wọn ò lábìrù wọn ò ní kiri kẹ súpà àtúndì wa láyé ẹlòmírù wọn àgbọ à àgbájọ lọ́wọ́ àwọn ọ̀dọ́ máa ń kó níbi àwọn ìjọ ọdẹ tó kó lọ́dọ̀ nínú sáà àkókò olú ìjàmbá kan gbogbo ọba yìí lọ́wọ́ pátápátá tí ọba wò pé ewu tó kù tó wọ́n ṣe ń tó wọ́n ní ìsìnkà tó tó sì má bàa fi kẹjẹ ni ìwọ lọ sàwọn ilé wọn máa kẹrẹ jí ta wọn lọ pé mùsùlùmí parapọ̀ ni ìwọ lọ sí ilé wọn máa kẹrẹ jí ta títí ẹ lọ tájú ọta kan òbíbiri lọ́rọ̀ nìkẹ́ ní kúkú rárá. tọ́jú ìrìn báwo ẹni tí lọ́ọ́ bá kẹrẹ jí ta lọ́dọ̀ ọwọ́ yẹn láàṣẹ. adẹ́kùn rẹ̀ ti yóò ní ọ̀sẹ̀ gbẹ́ ni wọ́n. ṣùgbọ́n sọ pé òun fẹ́ẹ́ ti sọ fún tòòtù má bàbí má bàbí fẹ́ jẹ́ tó jẹ́ kí wọ́n mọ ibi tó wà ẹni ọba lẹ̀ ọ̀hún fún ọkọ̀ lọ́wọ́. jàmọ́ àtàlù àbírù wọlé làdẹ́bí sọ́lọ́lọ́ àtàlà àwọn sẹ́kírì gbogbo àwọn mẹ́mbà tẹ́gbẹ́ àwọn bí ọba tẹ̀sí tẹ̀ gbogbo ọ̀rọ̀ kàtọ́ ṣùgbọ́n mọ́ni àjò yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tí bá tó àwọn olùkọ́ dọ̀dọ̀ àwọn alágbájá báyìí pé kì í sẹ́gbẹ́ wọn lẹ́nu òun tó ń ṣe é ni ẹgbẹ́ wọn lọ́ọ́ bá wá ṣe ẹgbẹ́ alùsùn lẹ́lẹ́kọ̀ọ́ sí tí wọn ò ní rẹ́jísítà àwọn òsì gbogbo àwọn bí ìjọba tó ti lẹ̀ wọ́n lé kọ́ jàmbá àkẹ́ ìwọ́n dẹ̀ tu wò gbogbo wọn tọrọ dàrú lọ́wọ́ tọrọ sọ pé wọn fẹẹ sọ tó sì má bàa kẹjẹ ọmọ kó yí ó yí ọ lọ́wọ́ ni tọrọ àwọn ẹgbẹ́ wọn fẹẹ àkìlọ sunlẹ tí wọn jẹ jàmbá yẹn wò ó lé kọ bí yàtọ̀ sunlẹ sunlẹ bẹ́ẹ̀ ni sunlẹ parapọ náà ẹgbẹ́ wọn tún lé pọ̀ bí ẹ ẹjẹ agbágbọ yìí o ẹjẹ agbágbọ yìí o nínú kẹkẹ òjé gbé ọ̀rọ̀ ẹlòmíì kó lójútùú ọkàn náà nìyẹn anabi sọlọ wa sọlọ wa sọ yìí pé wà ìdáwó sọyà fojú ṣé o mọ sí àbúwá wọn ní ṣùgbọ́n àwọn ọjọ́ kan máa jáde nínú ìjọ mi lórí fáwọn ọjọ́ yìí ẹjẹ rọ bí i ẹ yóò máa sì wọ́n káàkiri yóò máa wọ́ wọn bí yóò máa fà wọ́n ju ìfẹ́ ní ìrẹ́lẹ̀ ìdúró ìrẹ́lẹ̀ ìdúró wí náà. irú àwọn ẹni ẹni tó padà kẹ́yìn wọn àwọn dágùjù ni wọ́n kẹ́yìn wọn lóye táwọn ẹlẹgbẹ́ ìfọ̀ àdùn máa ń sùn dágùjù gbogbo àwọn ẹgbẹ́ ẹbí lọ kú láwọn tí wọ́n wá tó wà ní sáhà náà ọjà wọn á sí ìrúnẹ̀ gbogbo ikọ̀ wọ́n kẹ́yà sọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ gbọ́ níbo làwọn ti ń ṣèpàdé wèrè sí àwọn kì í yẹn wọ́n ti ń ṣèpàdé kálàmì sẹ́ra wọn kàdísẹ́ kiri wọn báyìí lọ́wọ́ dà bó wọ́n kó bì lọ kàlí wọ́n lọ jábọ̀ ẹ̀ máa sẹ́rẹ̀ jẹ kílẹ̀ wọn tó sú gbogbo àwọn akáwá wà lórí súpà ẹ̀dáfẹ̀yá lè lọ tají mùsùlùmí parapọ̀ ni kó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó jẹ́ ló pẹ̀lú àwọn ará ilé ẹ̀ kò sí kí wọ́n máa fi àwọn ẹni rẹ mọ̀ ẹ́ ní pípọ́ máa bá kiri ẹni tà káàkiri. àwọn sálárì àti máa rí jọ̀kẹ́ àmọ́ aláwọ̀ jọ̀kẹ́ tó jọ mi tó ìfẹ́ tẹ̀tẹ̀ jára bí ní tílkẹ́lì àwọ̀ ìfẹ́ rí ọmọ àwọ̀ wọ káàkiri ayé káàmọ̀ yàtọ̀ jára ní kálábù kùtọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń mú kí ní ẹ̀kú bí wọ́n ti bọ̀ àkóbí ní ẹnu kò wọ́n máa fi fa káàkiri báyìí. láyé bùkọ́ mi ni ayé fún mi wàlá mọ́kìlù ńlá dákọ̀láwù. oníkù lára rẹ̀ ẹ̀rù fún itan àti chọ́ọ̀kì kan àti kọ́ wọ náà. ó lè bọ́ fọlọ́ ọmọ ẹ̀yìn ìjàmbá alágbáwa. tẹ́ẹ̀ lè tó ju sáà tẹ́bí yìí mú wa sọ́lọ́lá àṣálà. làbẹ́yìí من الناس الأحرى ألا يقوم به سبحان الله òjíṣẹ́ ọlọ́run ní ẹni tó yàtọ̀ sí yín gan ohun tó fi ń tọ́jú ní fáwọn òní góòtì ẹ̀yin kẹ́kẹ́ tá ò fẹ́ tó tẹ̀sán àtẹ́bí ni kẹ́ ẹ̀ bá ti góòtì àwọn ọdún ìṣe òní góòtì ẹ̀rí ẹ̀rí tí wọ́n bá sọ pé gbàgbọ́ bá di pé ọba gbẹ́lú kọrù kí ni gbogbo aráàlú ọ̀sẹ̀ ìjó ti fẹ́rẹ́ nígbà tó bá irú yìí bẹ́ẹ̀ bá ti tó ti tu dáńdẹ́bí mú wáyé àhà ẹni tó yàtọ̀ sí yóò tẹ̀lé tó ti yẹyẹ. lẹ́gbẹ̀ẹ́ òdodo ẹ̀sìn ó dọwọ́ wa ajábọ̀ rẹ̀ fáwọn èèyàn kásò òdodo fáwọn èèyàn ká má parọ́ para ayé mọ́ ọlọ́run ló wà látàkùn ní kálẹ̀ ní ilẹ̀ sàfàrọ̀ kù. wọ́n yẹ ọlọ́run ní àní ẹ bá dà bí àwọn ẹni tí wọ́n pín yẹlẹyẹlẹ tí wọ́n ń sìn yàgbẹ́ ọdún nínú ẹ̀sìn wọn lẹ́yìn ìgbà tá òdodo tí wàá dé bá wọn. ọlọ́run lérí ìyà fún ọ pé àwọn ẹni yẹn ìyà tó tóbi ọ máa jẹ́ tiwọn. yàwọ̀ tẹ̀wọ̀ yàtọ̀ ojú hòn. الحارثون wọ́n fẹ́ fi àyà eléyìí wọ́n fẹ́ sọ fún wa sàmọ̀rọ́ olùfàdì àǹfààní tí ń bẹ́ẹ̀ bí ká so pọ̀. wàlẹ̀ kọ̀rọ̀kọ́tì àti àbọ̀wá bá ti mẹ́bi kápẹ́yẹlẹ yẹlẹ yàwó mọ̀lẹ́ hàṣírí níjọba ìdàlẹ̀ kẹyàmọ̀ ọ̀rọ̀ ló wá sọ pé yàwó tẹ̀bíyàn tó wojú lọ́jọ́ tí àwọn oṣù tó. ọjọ́ tí àwọn ojú kan tí ó funfun ìyẹn lọ́jọ́ mi ẹ̀yà mọ̀ ojú wo ni tẹ̀bùyá tù tẹ̀bùyá tù ojú wu ahli sunnati wal jamaa ojú àwọn tó wà lórí ìlànà nẹ́bí tí wọ́n o ṣùgbọ́n kì í ahlu sunnati àwọn tó wà lórí ìlànà nẹ́bì wálé jàmáà wọ́n wá kójọ lórí ẹ̀ ìyẹn ni pé iṣẹ́ tí èèyàn kan ò lè dá sí wọ́n ti jọ sí. láti sọ wípé àṣàá àbí àlẹ́ amọ́lù jàmáà kìí ṣe tàkásùlù àlẹ́ hẹ́sìbì iṣẹ́ tí ẹnìkan ò lè dáde kádìjọ ọ̀sẹ̀ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ayé nígbà àwọn kójọ tẹ́lẹ̀ owó kí làwọn ó ṣe lójú yíwọ́ alùsùn gbàgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ gbogbo alùsùn bẹ́ẹ̀ láti pàdé alùsùn bẹ́ẹ̀ láti padà pàdé ara wa lọ́dọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ mọ́kànlá àwọn olùwọ́n sọ pé tó mọ̀ jàmíà ẹ mọ tó dídí kẹsì yé yín lẹ kẹsì bá wá yé yín ẹ kó jọ lórí wọn sẹ́yìn ẹsẹ ọba lè dá sí kí ni ẹsẹ àlùmọ wọn lọ́wọ́ iṣẹ́ àjọṣe wà bí kàdílé kéwù ìdí káàkiri ajọ kùsì àwọn àwọn àti dáwà dáwà aládùúgbò rẹ sí dáwà kílẹ̀ ẹ̀yin jẹ́ bí ìjọba yàmá àti ti dáwà làwà ẹ̀yin wò bísí kagbanu rahima kuma ọ̀sẹ̀ aladọ́gba àwọn ọ̀sá fún kí jama wa jama yẹn ni kí jama tó ní sẹ́ tí wọ́n ní takasù area of area máa ń pè area of specialization tó ní sẹ́ tó ń ṣe. àwọn kẹ́lẹ́ wà bẹ́ẹ̀ báwọn kòjọ pé kí kójọ lára kójọ yìí o bára àwọn èèyàn ti jí pépé àkọ́ pé láwọn èèyàn tó máa ti dẹ́gẹ́dẹ́gẹ́ ìyàwó àkẹ́ni afẹ́ àwa ti wá bóòlù àwọn èèyàn ti di àbá àwọn ọlọ́gbẹ́lẹ́ kí ó kalẹ̀ mo tí ò yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí tí má kiri ní kàkà kiri yẹn iṣẹ́ gbọ́dọ̀ wà tíṣẹ́ bá wà kò ní jẹ́ tàgá tó lè ṣe símọ́ tíṣẹ́ bá ti wà torí mo báyìí ṣiṣẹ́ lọ́sọ́ bá wù mí wọlé má náà la mi ì sì kó o ní lálùsùn lálùsùn náà níbí o lè jáde ìjà lóde lábẹ́rẹ́ bí ẹni tó ní pé ah, skul náà jẹ́ skul ten thousand ọba rí fẹ́ ìjọba ní kó má lọ kó má lọ náà ọ̀yẹ́ ká lè sọ̀tà torí àgbéga tó ṣe kí o ó tún dé nìyẹn níbi àwọn ẹ̀sùn àìsàn náà rẹ̀ ṣe o kò ní pé báwo ni ó ti pèrègede nínú ẹ̀kọ́ ọ̀làjú ayé òde ní ìwé jàmbá ẹ̀ ń táwọn wà fún mi wọ́n ṣiṣẹ́. jàmbá àti wà nígbà wàá nílẹ̀ yìí o òun ni bí òsì ti pọ̀ afẹ́gbógun jù lọ́yà iṣẹ́ ọwọ́ ẹ̀ máa wá kọ́. irú jàmbá yẹn afẹ́ gbogbo àwọn fẹ́ wá kó jọ láàrin jàmbá kiri kan làwọn wọn àwọn ṣe dá wà wọn àyè àmì irú wọn dẹ̀ sọ́dọ̀ àmì irú láàrin wọn àmì irú àmì irú kí lè padà sọ nípa àmìrò kọ àmìrò ni àbí hamir hamir ni kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́yìn sàbí hamir ìnáwó huwa hamir kẹ́tẹ́kẹ́tẹ́ tó nípa abẹ́ tó fi dàlẹ́ xeyámọ́ ni ojú àwọn ahlẹ̀ sunna àwọn tó dúró lórí sunna tó wá kó jọ níbi sẹ́ni yẹn tó lè dá. àpẹẹrẹ sẹ́yìn gbogbo àyẹ̀ ìfi ká máa kẹ́ kó jọ káàkiri ẹnìkan kan tó lè fojú náà làwọn rí dáwà tó jọba yìí àbá ń pa ọ́ náà jẹ́ ló a lè fi tó wọn ibi tí Islam bá ń darí ẹ̀rí kọ́ yàtọ̀ sí bó ti wà láwùjọ wa nípa ohun tó ń sèṣẹ̀ lọ́rọ̀ ọ̀dá wa á gbìyànjú bí ẹ̀bá gbára wa bá ti mọ́ ìwọ káwọn ajá ń kárí máa wá sí kẹ̀kẹ́ káwá lọ sí ẹ̀ bó lẹ ti ṣe ọ̀rọ̀ àdúgbò báyìí sí fẹ́ẹ́ ti ṣe kékeré ta ni àdúgbò rẹ ni àbádúgbò ìjọba ẹ àwọn tó wà ní ìlú kiri àwọn tó wà ní báyìí bò ẹ aláìmọ̀ yọ kàn wọn dájọ́ sùrù tọ́lù tó kó tó kí wọ́n máa ní pé tó máa wẹ̀ láwọn ọ̀dún báyìí ẹni mọ wá rá ní kò sì sí ọtọ́jú kó sí kí wọ́n ti pè yẹn lábí ìrù bóun ni òde nígbè rẹ̀ jẹ ní ayé ìgbẹ́ni wọ́n bá pè lábí ìrù yóò wù ní ìwú àmì ìrù rẹ̀ ìtọ́lọ́ bá fẹ́ lóko pé kọ̀ yẹ ti wúwo jù àmì ìrù tẹ́ máa ń wí ni ó ti wúwo jù pẹ̀lú wọn bẹ pè láti rù báyìí wọn bẹ ṣe àmì rù kó wọn pàṣẹ. so nípa abẹ́rẹ́ ìjọba ìdàlùkẹ́yàmù yẹn ọjọ́ tó ṣe é pé tẹ̀kù yọ tù bùdù àlè ojú àwọn tó bá dó lórí àdẹ́bí ìlànà àdẹ́bí sọlọ àtàlà àpùtù wàlìjàrá àtàwọn tó kó jọ sórí ohun téèyàn ò lè dá sí ẹgbọ́ yé iṣẹ́ téèyàn tó lè dá sí àwọn àpẹẹrẹ mo ti fún wa yẹn. ìrẹ́ ká máa ṣe jàmá àgùgùdù sùúrù káàkiri jàmá àgbá jàmá àwo àmì ìrùwọ̀lì kìíní kẹ́ni. wọ́n sì ti ta abáládé òkè tí wọ́n ní kejì kí wọ́n pẹ́lẹ́ ẹ̀ wá wò sí àmì ìrù tí wọ́n pa báyìí. arábì ìrù tó fẹ́ ká àmì ìrù tó borí láwọn jàmá yẹn yín náà bẹ́ẹ̀ o. àmì ìrù láwọn àmì ìrù àfáàkẹ́ máa ń wà yóò kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọwọ́ abúlé àrùn máa wọ ẹlẹgbẹ́ lọ́wọ́ wọ́n ní ẹ̀mẹ́ ìdílé ẹ̀dá lérò ó ti ẹ̀dá wárí tí ó ti lè fóun lọ yẹ síra á àwọn eléyàá máa ti pòlú láyé yìí o. níbo wọ́n ti máa ń kẹ́kọ̀ọ́ láyé tó ní pé akẹ́kọ̀ọ́ ní ọlọ́ọ̀ gbèrò fólùkọ́ àbí ṣéfù akẹ́kọ̀ọ́ yà gbé síra lọ fún olùkọ́ pé àfa ẹ̀dá kù síra báyìí lẹ́ máa kọ́ mi ẹjọ́ ọ̀lọ́dẹ kéwúrí àbí sùkúù rẹ̀ sì ni. lọ́wọ́ ìkọ́kọ́ gbogbo ọjọ́ kọ́ ló máa bọ̀ wọ́n lè tún máa fún rẹ́ẹ̀rì kan máa lọ sí láwọn ẹ̀sà mi rù ẹgbà tí wàá ti fẹ́ lọ́wọ́ wọn <laughs> ẹgbà tí wàá ti fẹ́ lọ́wọ́ wọn ìlà àwọn àtọ́lọ́fẹ́ ẹ̀kọ́ yẹn kí olówó yẹ ọmọ ojú ọkọ̀ mọ́dà èmi ò lérò pọ̀ mọ́ kí ó dáná gbé tíra bá àbá àbí àbá àbò mo fẹ́ kí ọyá tíra ilẹ̀ máa kọ́ mi táà bọ̀ wá bọ̀ fọ́ ọkọ̀ kódò lè jáde jáde àti ọba kéwulé ó lè má bọ̀ ọ̀gá bọ̀ lórí ìdáhùn àbáàgì ó lè má kọ̀ọ̀kan dálíà kọ́mọdé wa wò sùn báyìí wọ́n ní mo dé lónìí àbá kí lẹ fẹ́ kọ́ ní dálíà mo fẹ́ kọ́ à àbá ní ọ̀gbọ́n oníṣẹ́ bèèrè ṣùgbọ́n yẹn lọ fà fà bí àfà mọ fẹ́ kí mọ fẹ́ dà fà àfà ni ọ̀gbọ́n mò ń wò pé bẹ̀rẹ̀ sílà báyìí ọ̀dà tó ṣubú sílà káà fóònù sílà tó ti kí ẹ dákun kí ló wá papọ̀ mọ́ra wọn pẹ̀lú alábìrú radù tẹ̀sẹ̀ káyìí alábìrú lágbájá alágbájá ẹ tájàrà ẹ fúlọ́tà yàgò ẹ fẹ́ra yẹ má fẹ́ra yẹ láì mọ̀ yọ kàn. so nípa bẹ́ẹ̀ ní òbí náà kẹ́yà mọ̀ ojú àwọn ahlùsùn náà kọ́ yóò fi wẹ̀lìdẹ̀rà àtàwọn jàmbá àgbèrè pé tí wọ́n jọ ń ṣe àṣepọ̀ níbi wọlé ìlú ìjà ṣe. وتسود وجوه أهل البدعة للبدعة والفرقة. níjọ́ gbé dàrú kẹ́yàmọ̀ ojú àwọn oníbíbíà ó dúdú ó dúdú sẹ̀sẹ̀ mọ́ wọn lágbárí àtàwọn ẹlẹ́gbẹ́gbẹ́ wọ́n fi sílẹ̀ láyé torí wọ́n máa ń ṣe wàhálà o ẹni tí máa ń ṣe ẹgbẹ́ máa ń ṣe wàhálà o a ah, ẹlẹ́gbẹ́ máa ń ṣe wàhálà ẹlẹ́gbẹ́ ayé yéyeyeyeye gbogbo tẹ́tà lẹ́jọ́ ògbé rẹ ní òmùra ní kẹ́kẹ́kẹ́ ó lè má sùn kẹ́ ẹ ajá ẹ anígbàwà ní kékeré nílé wa fún a wàhálà yé yeyeyeye táńtán rẹ ọ ní wàhálà ẹni ọba ti tẹgbẹ́ rí ọba kò dọ̀ ẹgbẹ́ yóò rí pé rọ́ọ̀hà kẹ̀sí mi kí ọkọ̀ wá sí ìwòlẹ́ ìgbẹ́ ọba kò dọ̀ ẹgbẹ́ tọ́ra àwọn kàkàlì tọ́ba bẹ́ẹ̀ tó àbọ̀ ọ̀sọ̀ fáàgì tẹ̀ra kó tó lọ ó yẹn tí yẹn bá wà ní wàá ìyàwó yẹn bá wà ní wàá sọ tẹ̀ fi àníṣẹ́lá sẹ́nà àníṣẹ́lá o ẹ mo sì fẹ́ travel lọ sí èkó nípa ọ̀rọ̀ jíjẹ mímu yìí ó fẹ́ sẹ́kìrì dẹ̀ má sì lọ torí àwọn dáwà kan bẹ yóò fẹ́ mẹ́hẹ níbi ẹgbẹ́ ẹ tòsí ìsàlẹ̀ ọjà òkè ìṣọ̀kọ ilé kan ìgbà náà ìlànà ènìyàn ọ̀bàdàn kò sí sinmi. tọ́ àjọ mi àwọn káyà bàbá gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣe fídíà tí wọ́n òdó lónìí àná ní tí wọ́n pín yẹlẹyẹlẹ tí wọ́n ń ṣẹgbẹ́ ayé káàkiri ojú wo dùdú ojú wo dùdú kò ní jọ wọ́n lọ na àti láti bàbá tí wọ́n súnmọ́ ọ̀kùnrin àlè ìlà rọ́jà lọ́wọ́ tààlà bá ní ẹ wá rí àwọn ẹni lójú wọn bá dúdú tó dúdú àwọn tó dídí àdá lójú wọn dúdú yẹ àwọn tó ju wọn bá dúdú àwọn lẹ́bi náà pé bí àgàfárí tó ẹ̀sà ìmúrí bàdà ìmáàdì kò lẹ́yìn ìgbàgbọ́ yìí afáwọn alhassan lùbásúrí wọn náà ní àlùbẹ́ẹ̀fì kú náà àwọn olójú méjì ẹni tí òjò déédéé. nínú ìlànà táǹdẹ́bì mú wa ojú wa dù. ọlọ́wọ́n máa sọ pé ọdún kò lè àdáàdà ní máa kò ń tó ń ọ́. torí bẹ́ẹ̀ máa jẹun ẹ máa jẹ ìyá sàmùsàmù pẹ̀lú eléyìí jẹ́ gbogbo àwọn ẹni tó bá ni wọ́n ọ̀tọ̀ ni wọ́n kúkúrú àtẹ̀lé bídà èyí tó lè kàfárẹ̀ yẹn bẹ̀ èyí tó sì lè fà sáfò yẹn wa. eléyìí jẹ́ ìròyìn ẹni yóò wọ́n ya gègé ojú wọn máa dùn wọ́n sì jìyà pẹ̀lú àìní gbàgbọ́ tí wọ́n ṣe. ọlọ́run bá wá ní wàhálà mọ́lẹ́bí iná bóyá ń tọ́ sí òjò ọ̀hún. ọlọ́run bá wá ní ẹ̀wá ráwọ̀ ẹni lójú wọn bá funfun ìyàwó ahlùsùnà tí wọ́n kó jọ lórí ohun téèyàn ò lè dá nìkan ṣe tọrọ wọn jọ lórí òdodo èpè kí ẹ sáà ti ṣe jàmá náà sáni ọgá jọ lórí òdodo kọ́ kú kẹ̀mbẹ́ lọ́dọ̀ àwọn ẹlẹgbẹ́ tó gbajúmọ̀ láyé. wọ́n ní wọ́n rẹ̀ ń fi táwọn bá fẹnu kò lé lórí àwọn oṣù oníbẹ̀ àwọn ó gbàrọ̀ jàre àwọn níbi mo tẹ́ àwọn bá ti yà pẹ̀lú lé lórí àwọn afáàní lò lọ́rọ́ ìwé kú wílẹ̀ wí. ọ̀yẹ̀gẹ̀ sọ wípé wọ̀nyẹ́ ń sọ̀rọ̀ bá àdúrà bá àdọ́ bí màkàtàlà kùnà àlẹ́ yìí. apá kan wọn ò sì sí apá kan níbi ohun tẹnu wọn kò lè lórí pé pé àwọn ẹlẹgbẹ́ ayé wọn máa ń nìkan á wà ló fi mọ ọbẹ rẹ fi mọ náà lé yẹn ni pé ohun tá a bá lóko wa ṣe ìmọ̀ ohun tá a bá ti fẹ́ lóko lé lórí à ń gbàrò ara wa lẹ́yìn máa rí náà ayé ti wọ́n wà nù àwọn rẹ̀ tó yí pé àwọn obìnrin wọn kò náà àwọn ọ̀kẹ́ bẹ obìnrin wọn ò ní bójú wọ́n sì lo kọ́ńdà òkúta wí ni ipe wọ̀nyá àgbèrò bá àdúná bá àdán sí màkàlà fúnàlẹ́ wọ́n ti dámújú wọ́n tún yọ ọ̀pá bẹ́ẹ̀ rẹ̀ àwọn ọ̀kẹ́ wá wáyé láwọn ọkùnrin wọn fún àwọn ẹlẹ́gbẹ́ ayé ni pé pákùnrin wọn nìyí yóò darúgbọ̀n ṣùgbọ́n kò tó dáwọ́ àwọn ẹ̀ wọ́n ti tún sàfihàn pẹ̀lú àwọn ọ̀fẹ́ pé báwọn darúgbọ̀n sí ṣòkòtò ní wọlé. wọ́n yẹ kó lè rí báyìí mélòó lẹ́sìn àdébí táwa ń pè é má jà pé kélékèlé mọ́. àwọn kan bù kan àwọn kan bì kan lẹ́ ẹjẹ́ àti ẹ̀sìn ló ti ti lè tọ́lọ̀ sọ pé ó ti kọ̀ lọ ìfẹ́lẹ́ káfà ìwọ̀n láti tẹ̀lé àwọn kọ̀ọ̀kan wá sí ṣàìtọ́ ìgbésẹ̀ sì nìyẹn náà. ẹ bá jáde ká má pàkẹ́ ká fa pàkẹ́ lẹ̀ kó dà ẹ dàkú pé kí sòkòtò yòó kò tí ò sí bẹ́ẹ̀ sì ni síbí bẹ́ẹ̀ sì ni ká lẹ́bi bu wa èyí wá gbà ẹ wà lọ ṣe dábójú dábójú wéré wo ibi kájọ papọ̀ pé jàmá ibi kájọ papọ̀ jàmá àti sọ́kọ́ àgbẹ̀wò ti jẹ́ jàmá àlebọ̀ wá papọ̀ lẹ́xàkọ́ wọ́n lọ́wọ́ kó ń ta wáyé tòótọ́ bá ṣe déédéé òdodo ni kó dàbọ́jọ́ wà nìkan jàmáà ni. so nípa bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá sọ wípé àmọ́lẹ́bí iná ayà. ọlọ́wọ́ bá ní ẹ̀wọ́ aráwọ̀ ẹni tí ojú wọn máa funfun ìyẹn ojú àwọn ahli sunna wal jamaa tí wọ́n kó jọ lórí òdodo àwọn yẹn wọ́n bá máa wà nínú kẹwàá lọ́wọ́ sí ìsìn àlùjánnà wọ́n ń fi há khalidun wọ́n dẹ̀ ti máa gbé bẹ̀ lọ sí ni láàyè gbogbo náà ní àṣewàlà wọn ò ní kó bẹ̀ wọ́n. wọ́n ní Abu Isa àti ìdìbò sí i. رحمه الله تؤتي في تفسير آية تعديمية لا تدع غالب رأى أبو أمامة رؤوسا منصوبة على درب دمشق آه قالوا لي أبو ريكا كانت الصورة لا يكاد دمشق kọ́lá wo lọ́wọ́ àtọ́lá yìí pé ajá abẹ́ làwọn ilé. ẹ ṣàrò kọ́tìlá ẹ tó fi burú jù nínú ẹni tí yẹn máa ń pa tàṣà àdìmí sánà lábẹ́ sánà yìí. ẹ ẹni tó lóore jù. ọlẹ́ni ọba parú ọba parú àwọn èèyàn rẹ wọ́n lọ́wọ́ ka ọ̀rọ̀ lọ́wọ́ ọba pé yá ọmọ tẹ̀bù yá tó ojú ọjọ́ tó jù kẹ́ máa fún. ọjọ́ tó ṣe pé àwọn ojú ojú àwọn ojú wọn máa dúdú. ẹ wàá ráwọn ẹni tó ju wọn bá dúdú ẹ̀yin ẹ̀sà ẹ̀kọ́ rẹ́bì lẹ́yìn ìgbàgbọ́. torí bẹ́ẹ̀ ẹ máa jìyà pẹ̀lú àìdìgbàgbọ́ tẹ̀ ẹ ṣe àìdìgbàgbọ́ tẹ̀ ẹ ṣe yẹn ló gbóyà báyìí. ẹ wàá ẹni tó ju wọn bá kúkú àwọn tó ju wọn bá kú fún aláwọ̀ yẹn máa wà ní òkè aláwọ̀ tó ń sàlù jẹ́ndà. bẹ́ẹ̀ wọ́n máa gbé lọ bèrè wọ́n ní mo máa sọ fún àbí ẹ̀kọ́ máa mọ̀. sọ̀rọ̀ tó sọ yìí sọ̀rọ̀ gbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó sọ. ó ń sọ ọlọ́rọ̀ yìí bí tiẹ̀ gbọ́ rárá mọgbọ mọgbọ lẹẹkẹ kọtà ẹmẹjì ẹmẹta ẹmẹrin nígbà ọlẹnu alẹ sọlá kọtà ọtà ẹmẹjì. ìwọ tí mo sọ fún yìí wọn lọ wá sọ pé àdéhùn àdéhùn hasan pé àwọn oníbí díà àfájọ àwọn kàwárì àwọn kàwárì pé báwọn ni àkọ́kọ́ àdánwò ẹlẹ́gbẹ́ ayé lọ́wọ́ wọnú àlẹ́ wọn lọ yìí lógo wọn òun náà ní títa kọ aláṣẹ àti àwọn olùmọ̀ gbogbo ẹni tó bá ti jáde sí olùmọ̀ jẹ́ nǹkankan lójú ẹ̀ lójú olùmọ̀ tó dúró déédéé tí ò jẹ́ nǹkankan lójú ẹ̀ ó ti lágbì kàwárí jù lára ọ̀nà àwọn lábúrú tí wọ́n wà nígboro ń sí o àwọn onídìí àti dákọ̀ wọn ìyẹn gbọ́dọ̀ sọ́ra fún wọn wọ́n ti ní àmì àwọn kàwárí jù lára torí ìdánimọ̀ ọwọ́ òun ni kí àwọn olùmọ̀ táwọn èèyàn ń sàkọlé tí wọ́n ti dúró déédéé nínú súnnà ànábì sallallahu alaihi wasallam wá yàwọ́ bolẹ̀ àmìlẹ táàbí mọ̀ kàwárì. àmì kàwárì òun ni ìtakò aláṣẹ. pẹ̀lú kò sí wàásù tí wọ́n ti láyé ìjọba ọ̀dà náà. ẹ̀yin náà sì lọ́ọ́ bọ́ bẹ́ẹ̀ ọ̀dà tó ń tẹ́ bá dé bẹ́ẹ̀ sí máa burú ju tàwọn náà wà bẹ́ẹ̀ yìí lọ aráàlú ẹni wọn fáwọn kí wọn da ẹjẹ àwọn ọdẹ bẹ́ẹ̀ àwọn adérògbọ wọn sì dé bẹ̀rẹ̀ wàhálà ọwọ awọ ìsìnkú tún ó wọ. gbogbo àwọn tó bá ti pé dání mọ àbí wọn ní ìyẹn máa fi mọ òun ní ìtaka aláṣẹ ìtako àwọn olùmọ tòótọ́ tí wọ́n dúró lórí òdodo wọ́n jẹ́ àlùfùnà wọ́n yẹ pé òun kẹ́ máa fèsì wọn ni ó lè lọ́wọ́ kékeré sẹ́ẹ̀tì wákàtí kan àbọ̀ lórí olùkọ́ kan. kí ló dé ó lè lọ́lọ́dẹ ìkómọ ni lọ́lọ́dẹ ìkómọ ẹ̀yin olùkọ́ kan rí pé orí àwọn eléyìí ti dàrú gẹ́rẹ́ àwọn eléyìí ò ní làákà ìfà lóru tọ́pọ̀ lẹ̀ lọ́lọ́dẹ ìkómọ ọ̀ wá gbádùn ni. láyé wọn ẹ̀ lè rí kí wọ́n mú kí wọ́n mú tọ́pìkì ní pé onílò ní jẹ́ àti tíra báyìí la ń kà lọ tí kí wọ́n bá tiẹ̀ débi ọ̀rọ̀ ẹ̀rí pé gbogbo wá àti ya ọ̀ya ń gbà ká kí wọ́n débẹ̀ ọ̀sẹ̀ tó lé ní wọ́n sùn wọ́n èmú tíra láyé wọn ìgbẹ́dọ̀ tíra tá a fẹ́ máa kà ní nígbàdí kí wọ́n ti ríra wọn sáàfà yẹn dẹ̀ léwu níjọ́ tí yẹn ti rí rẹ̀ sáàfà níjọ́ yẹn ló ti lólódò ẹgbẹ́ kàlá bitade yìí àgbà wọn ni wọn bí kẹnu wọn pé àbá wa ni a ọlọ́run rírọ o la hawla wala quwwata illa kẹnu yẹn gbà kọsọ fún wùlà àbá a ọ̀pọ̀. sòwò kiri àyàkó wọn kó lè fi gbogbo yẹn báyìí rọmọ wò bìlì jẹ jẹhálà gbogbo yẹn pátá wọn ojú ẹni tó lọ sí wàhálà tó lọ kẹ́kọ̀ọ́ lókè òkun tó tó gba dọ̀tọ́rà ó lè ní àwọn ọmọ bọ́dé fún ọ ní dọ̀tọ́rà yìí tọ́lẹ̀ lẹ́yìn tí àgbà wà fún àwọn onímọ̀ bẹ́ẹ̀lẹ̀ àǹfì náà pàtí ọ̀dà nẹ̀bí ha bọ́ọ̀lù bàyìn àà tó ti ń bẹ láàrin ti múra fún mi sí ru ẹ̀ ọ̀nà ìjì fa àbẹ̀wò pé dábàá tó tóbi ni rà fún mi hábà tó gbẹ tó bá dá sí kó lùmọ̀ òdodo jẹ́ kẹ̀kẹ́ lójú ẹ̀ àtàlásẹ̀ àbí sáwárì jẹ́. ọlọ́run sálásẹ̀ sọ pé àwọn ènìyàn o àbí ọ̀kẹ́ náà àwọn olùkọ́ sọ wípé àwọn ènìyàn pé kìláàbù náà rì lọ. tani ìwúntò sọ ìsọ wa dá sọ fún wọn dá sọ èsì ẹ̀kẹ́ lòún gbọ́ lẹ́nu àdúgbò sọ̀rọ̀. ẹ tún burú jù lọ ní sẹ́yìn pa lórílẹ̀ yìí lọ. ẹni ọba sì pa wọn lólórí jù pípa tá a wí ilé má jẹ́ agbágbé ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn aláṣẹ ni o. kìí ṣe bọ́wọ́ àríwú àwọn ọ̀daràn burúkú tí mo ń sọ̀rọ̀ wọ̀ yìí ọwọ́ àlọ́ pa wọ́n. irọ́ kódà bí wọ́n ti sọ wọ́n mọ pàṣínálítì àwọn èèyàn sì tí wọ́n bá gbé wọn lọ ìjọba àwọn náà lè gba lọ́yà ìjọba lè kú sí wọn lẹ̀. wọ́n sì ti dẹ̀ wọ́n ní kúfúrú ni ọ̀yà sílẹ̀ tó bá fi tún lọ gba lọ́yà. sọ nípa bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ àlò sùnà ojú wa funfun jọ yìí tó sì máa wà nínú àlò ìjẹ́ndẹ̀ kódà ìbẹ̀ ni wá gbére sí ọlọ́wà ní tìlíkà ayé àtúntò lọ́ọ̀yìn ló alẹ́ yìí kà bíl ọlọ́run ní àwọn áyàtì yẹ àwọn àròjàre ní yí tọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wa táǹkà fúnra àtẹ́bí pẹ̀lú òdodo. ìyẹn ní wípé pẹ̀lú òtítọ́ à ń ká gàgà ohun tó ní sí pẹ̀lú ayé àti à ń sí gàgà rẹ̀ ńlá ọlọ́wọ́ ọba ògbèrò àbòsí gbogbo àgbáńlá ayé ìyẹn ní kọ́lọ́wọ́ ọba òní sàbòsí gbogbo ayé bí kò sí ọba hákàmù ní alẹ́ ọba adájọ́ ní alẹ́ ọba onídéédé ní ìlú ìgbẹ́ kò ní sòjóró torí ọlọ́wọ́ ọba ní adálẹ̀ ìṣẹ́ni lórí gbogbo nǹkan gbogbo nǹkan nígbà tọrọ ti wá rí bẹ́ẹ̀ ajá kọrọ wò jẹ̀bi kò kásá àti kó sáàbò sí fẹ́nikẹ́ni nínú ẹ̀dá rẹ̀ lọlọrun tó tún wà nílá ìwà fi sámọ àti wọn máa fi lọ àrùn. àdìsí tọ́lọ́wọ́ bá ní ṣe gbogbo ojú mẹ́tò sẹ́rìn àtìlẹ̀ ìkápá ọlọ́run lọ́wọ́ ẹ̀rọ ọlọ́run ọ̀gá ni wọ́n. orí bẹ́ẹ̀ ọ̀dọ́ ọlọ́run ọba látẹ̀rí gbogbo alámọ̀rí sí láyé àti lọ́run òun sì ní adájọ́ láyé àti lọ́run adùn báyìí. láti ayé ìbéèrè. àbá ọlọ́yìnká. ọyọ ìbéèrè. ẹ yára ẹ wá ẹ wá mo fẹ́ rí ní ìlú. Thank you. ọkọ ọkọ̀ jò ọkọ̀ àwọn aláṣẹ wa tọ́ àbọ̀ wọn sí wa o tí wọ́n bí tẹ́rù ẹ̀wù láwọn àyè mi wọ́n kẹ̀dínú yọ ìró yìí wọ́n dúró yìí sí àwọn ìdí ìdí pé máa ń ṣe bẹ́ẹ̀ bí ṣe ọba déwájú àlẹ́bí ìṣẹ́ ọlọ́wọ́ sọ fún ọ̀rẹ́ o bẹ́ẹ̀ kí mo ti ní ọba láti sọ lọ́ra láti ẹnu ẹni tí máa ń sinú bí lọ́wọ́ ọ̀pọ̀ ẹni ọba dẹ̀ lọ sá òkọ́sì òkọ́sì ká òkọ́sì ló ṣe tí ọba yí bàbá mi lọ́wọ́ lé yú ọ lọ́wọ́ sí ẹ̀ tọ́tọ́ níbẹ̀ kéèyàn sọ̀ra náà.

wàhálì sàlàdì. bẹ́ẹ̀ni wọn ní sábà kí n tó àbí áàpù ẹnì sábà ń ta kí n jẹjẹ mi lẹ́yìn fàájì àká nìka súra ànìka àwọn àtàwọn lẹ́yìn ìdìbò wàhálì sàlàdì. èèyàn lè kì ṣùgbọ́n dáa kó pẹ̀lú kódà bí yẹn rẹ̀ ń dúgbò àfọwọ́n ní sọ́ba ní bọ́ọ̀lù nìkan lọ rẹ̀ ń dúgbò kó pẹ̀lú gbogbo àwọn àlejò lórí wọ́n jẹ pé wọ́n wà dúgbò. Ẹgbẹ́ ẹsẹ̀ ọwọ́. Ẹsẹ̀ òun ẹgbẹ́ ẹsẹ̀ ọwọ́ òkú sínú ẹgbẹ́ ẹgbẹ́ búdà gbìyànjú kó bẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ṣe ìranù tí wọ́n sọ pé ẹ máa dá ògógóró àbí ẹ tu àtàrí sí yẹn lórí nígbà tí wọ́n ṣe freedom wọ́n ti bàjẹ́ nì ó ti jẹ gbẹ́kẹ́gbẹ́. gbẹ́gbẹ́ sí ọwọ́ bóyá tó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ sí tẹ́ẹ̀tì ní kọ́ wa lójúro wọn ò ní kọ́ yín lójúro sí àwa aláǹgbèrú. lápẹẹrẹ ní ìsinmi náà lẹ́rọ mo ti wẹ́gbẹ́ rẹ̀ kẹwàá lọ fún wa ní kíní ẹ ẹ kíní kẹ ẹ ní ẹ bá lọ sí pépà ni ẹ̀ẹ́dẹ́ bá ti dákọ̀ rẹ̀ ń sì mọ́ ọ̀tẹ́lẹ̀ yẹn kan tó ti rìn dákọ̀ kọ́dà ń ti kí wọ́n tó bá ti fẹ́ ti dákọ̀ rẹ̀ ẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ́ lẹ́sìn kìnìún yẹn lé kọ́ tí wọ́n kẹ̀lé ń pè ó lé kọ́ tí wọ́n pè rírọ́ ìbò rẹ̀ ò lé rárá ìbò rẹ̀ ò lé rárá. so pépà yẹn tí wọ́n á fi ẹ̀fín tẹ́tẹ́ ọ̀yọ́rẹ́ bébí báyìí iye báyìí lọ gbọ́dọ̀ gbà. kákúlà tó kákúlà kan. sàrí ìfẹ́ tí wọ́n ṣe ni wọ́n ti ń pè kọ́ kí ni wọ́n nìyí sàrí ìfún wọn máa ń pè ni wọ́n ti ń pè nìyí tààrí ìfúnẹ́sì ní tòótọ́ tí wọ́n ti máa ń pè ní wọ́n ti tààrí kódà tí wọ́n bí wá wọ́n sọ pé tààrí àwọn dà tá ọba ti báyìí torí kíní ẹ tó fi di ẹ̀rọ tí ó fi lè rí báyìí ó yẹ ọ lọ ni. àbẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì tàbí kí wọ́n tún wọ́n tọ́já àwọn ẹ̀yà ẹ̀ láta tí wọ́n bá ti kọ́kọ́ wí kíní kan tí wọ́n bá tó fi àlọ́ fún dẹ́ à eléyìí wá pàdé gbogbo àwọn kàtìkàtì ìgbẹ́ mo pàdé òní tó tó wá jáde kó lè wá sọ pé àwọn fẹ́ lọ́ta àwọn àwọn lè dáta dání o tí wọ́n bá ti wá rí wọ́n ti kẹ́sẹ̀ lọ́wọ́ kan wọ́n kàn ra sùn kìíní ni sọ́mọ pé mi náà sọ́rí mi náà èmi náà ní ìwé ní mo sì wọ ọdún ẹgbẹ́ wọn táwọn fẹ́ bẹ̀rẹ̀ pa àwọn ọ̀gá wọn èmi ò ní wá pàdé yìí mọ́ ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wá mú mi ẹ̀ wá fẹ́ kájà òfin orílẹ̀-èdè wa sọ pé kì í ṣe tẹ̀tẹ̀ tójó ní sọ́wọ́ gan òfin orílẹ̀-èdè wa sọ pé kì í ṣe tẹ̀tẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wá jọ mílẹ̀ mi ṣe ìṣe náà nìyẹn wọ́n àyè pé wọ́n náà lé onílọ́yà tó ń sá yóò lè kílèmọ̀ yìí pé ẹgbẹ́ ètò ìgbìmọ̀ o ètò dandan. tó tí wọ́n bá ti ní kọ́ inú dúró sára tá a wà ń dùn pé owó kẹlẹ́ máa gbà lọ́wọ́ wa. ìyẹn lè ṣe náà pé àwọn tó máa fi dánilẹ́kọ̀ọ́ fún ìdánilẹ́kọ̀ọ́ fún wa àti wọ́n pe atáàkì etí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kọ́sùrù bẹ́ẹ̀ ni arínú àwọn olùmọ̀ tí wọ́n ní déyàn ọba ti lòdì sọ́nà ìlọ kéèyàn sọ ó ti yẹ lájò ọmọ àti pé náà. Okay. ọlẹ́tọ̀ ẹni tí wọ́n ní ìsáyè lọ́rùn bẹ́ẹ̀ ọkẹ́ bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ kí pẹ̀lú hadith mu'adh bin jabal radiyallahu ta'ala anhu wọ́n ní wọ́n á ṣe ìsáyè pẹ̀lú ìjọra sallallahu alaihi wasallam wọ́n wá padà sọ́dọ̀ àwọn ará rẹ̀ àwọn onímọ̀ náà ti lè mọ́ gbogbo wa kò wọ́n lè bí nu wa irun wo ni àfa àwọn àzù kí fáwọn ará ilé ẹ̀ kí ni irun tàfa àwọn àzù jẹ lẹ́fìlà àwọn ará ilé ti jẹ́ kí ni o ọlẹ́sọ̀ náà ẹ̀rí rẹ̀ náà náà ọ̀sọ̀là àti fẹ́ sọ̀rọ̀ náà. Thank you ẹ̀rọ ẹ̀rọ ìgbà tẹ́ni ẹ máa fi kọ́sùn nígbà tó wà lájò mọ́ wọn lè gbọ́jọ́ sùdẹ́ǹtì ó wá sẹ́yìn lójoojúmọ́ arìnrìn àjò lẹ́nu àbẹ́ ẹbí lè bọ́ lójoojúmọ́ ìgbà tí òun ba alájò lásán náà tí ń rìn lọ́wọ́ yẹn tí òun bá ba ìgbà yẹn nìkan ní òsè kìnìún ní òkèrò yẹn ọlọ́wàá nù. àbí kó sì kí kọ́sùn níwọ̀nba bíi bí èsì ayé rẹ̀ sí èsì rẹ̀ rẹ̀ rẹ̀ náà wọ́n rí kọ́sùn. ìsìká bẹ́ẹ̀ ni èyí dáhùn ẹni kára rẹ̀ ọ̀yá tí láti ìsìká kù lọ́wọ́ àbẹ́ni tọ́rẹ̀ torí wọ́n ròyìn àwa ìjà ọjà lọ sàlágà wọ́n ní wọ́n máa kọjá lọ ni wọ́n máa kí ẹni tọ́rẹ̀ tọ̀nẹ̀tọ̀nẹ̀ ni. ìwádìí ẹni rí ni ẹ ẹ jẹ́ àtọ̀